kérésìmesì ọdún dé ọdún olówó ọdún ọlọ́mọ Èdùmàrè yẹ ká ṣọpọ̀ rẹ̀ o <laughs> ẹ kú lé ẹ kú lẹ́tù kó àyè bẹ́ẹ̀ eléyìí ni fún gbogbo ọkàn tí ẹ tún lórí ọ̀fẹ́ láti tìjọ máa gbóhùn ara wa nírọ̀lẹ́ tòní ẹ má jẹun tàn yín wọ́n lè sọ wípé nípa ìfẹ́ olùgbàlà ó kì yóò ṣe kí ni ó ní kì yóò sí nǹkan báyìí ní tọ̀ akú ọdún àsìkò yẹ̀dùn orí ètò yín ètò wa ìní ta kán ìlàbàlà ta wáyé tá a pè ní ètò ọwọ́ agbára rẹ̀ ẹ ti mọ̀ pé ọjọ́ báyìí ní ọ̀lẹ́ tòní ni ètò ti ń gorí lórí ìkànnì yìí ètò yìí náà ni ètò tí ìjọ mi ah, Temple of and Ministry Takuti jésù tí àpèjọ rẹ̀ ń jẹ́ takoti jésù tí wọ́n ṣe agbátẹrù ètò náà ẹ ìta fìkàlẹ̀ sí nàmbà twenty one twenty three ní àdúgbò olúyẹmí níyàbá lóńdó city Ondo state nàìjíríà lábẹ́ ìpè ẹni tá a pè tá a ránṣẹ́ ẹ ti mọ̀ irinṣẹ́ olódùmarè tí ń ṣe pé ìgbẹ̀ olódùmarè yìí sọ̀rọ̀ ẹ ti mọ̀ wọ́n bí ẹni mowó <laughs> àwọn àrùn bàbá wa ní olúwa prophet James Anyafẹ́ Ayọ̀délé ti gbogbo yín pè ní bàbá owó agbára rẹ̀ má jẹ́ ń tẹ̀yìn lónìí bàbá ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti wà ní yàrá agbára pẹ̀lú mi nínú yàrá abalẹ́sàn ní òlẹ̀ tòní ẹni bá sì rí bàbá á mọ̀ pé ètò tòní ṣe bẹ́ẹ̀ alágbára pọ̀ dáadáa yóò ti mọ̀ pé ọdún yìí ó ṣe kí ni ó bọ̀ wá láyọ̀ àti àlàáfíà tọ̀ ẹ jẹ́ ká máa bẹ̀rẹ̀ tòní ká máa kágbádá àti tòní wọ̀ ká máa bẹ̀rẹ̀ lónìí pẹ̀rẹ̀ o èmi máa pé ẹni ní òmí òjọ́ mi ẹni jọ mi kò sì lóhùn mi ọ̀tọ̀ lójú ọ̀tọ̀ lójú ọ̀tọ̀ lójú ẹni pé wọ́n Michael náà ló kọ mi eléyìí tí gbogbo yín ń pè ní Mike Wonder ẹ kú kalẹ̀ ẹ̀sìnkú àìfi dáadáa ṣe bẹ́ẹ̀ tá a bá yín àsìkò yẹ̀dùn àtọ̀ ah, bàbá ẹlẹ́kì máa fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí yẹn kábùsùn ẹ̀dá agbára ẹ̀fọ́ títọ̀ ní. olóòtú àkọ́dún. <laughs> Ah, bàbá kú yẹ̀dùn bàbá ẹ ń bá rí yẹn gẹ ló ti mọ̀ pé ah, ọdún yẹn gẹ ó ṣe gbẹ̀ndẹ̀kẹ́ lára yín bàbá <laughs> ògùn fún kọ́ rẹ̀ lókè ọdún ah bàbá kò tó di pé ẹ gbàdúrà fún wa kódà ẹ ẹ kọ́kọ́ bá mi e dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ nàìjíríà pàápàá jùlọ àwọn ọmọ ìjọ temple of fire and miracle ministry tí wọ́n súgbà wa nínú àjọ̀dún ẹ̀yìn tá a ṣe kọjá yìí tó ti ṣe pé ní olúwa gba gbogbo ògo délẹ̀ àtijọ́ friday o àtijọ́ sunday bàbá lákòókò náà ẹ kọ́kọ́ máa fẹ̀mí ìwọ̀rẹ́ yẹn. olóòtú ọpẹ́ ló yẹ ọ́. Hmm bàbá olóore ìyìn ògo yẹ ọ́ ọlọ́run ọba òsánà yẹ ọ́ ẹ ṣé o bàbá. ọpẹ́ mi àkọ́kọ́ lọ sọ́dọ̀ ọba àwọn ọba mm. ọlọ́run tó dá ẹ̀mí wa sí mm. ọlọ́run tó mú wa ṣe gbogbo kọ̀kọ̀ ṣiṣẹ́ yẹn láyàtà láàfíà ọlọ́run tá a yìn fún ọlọ́run tá a dúpẹ́ fún mm. ọlọ́run tó gba gbogbo ògo mm. ògo ni forúkọ yẹn lẹ́ẹ̀kejì ọpẹ́ mi lọ fún gbogbo àwọn alàgbà ìjọ yẹn lókùnrin lóbìnrin gbogbo àwọn alàgbà pátá mm. gbogbo àwọn díákónì lókùnrin lóbìnrin gbogbo àwọn ọmọ ìjọ pátápátá káàkiri gbogbo àgbáyé mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún wọn torí pé àdúpẹ́ <laughs> jésù olùgbàlà ń tẹ ìjọ rẹ̀ síwájú ẹnu ọ̀nà ipa ìsà òkú kì yóò borí ìjọ rẹ̀ torí mo tún gbọ́ wa ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ní àkókò yìí ní wákàtí kan náà hmm. ọpẹ́ ni fún ọlọ́run lókè hmm. ọ̀run ẹ ṣe. ẹ ṣe bàbá kò lè ọ̀dà ẹsẹ ká tọkọ ṣèdè tó yẹ pẹ̀lú àdúrà kí ló di pé a máa bí tó lọ. ẹ̀mí mímọ́ olùgbà ọpẹ́ wa ní ti ètò tèmi olùgbà gbogbogbò jésù kristi olúwa wa. àmín tọ ẹ ṣe bàbá ẹyìn ọ̀sẹ̀ tó kọjá ẹ sọ wípé ní bá a bá parí ìyìn tán wípé nǹkan kan wà nílẹ̀ tí a fẹ́ ṣe pé pákéjì kan bẹ́ẹ̀ nílẹ̀ tọ́lọ́ ní fún wa yé wa. olóòtú o kì í ṣe mi ni o ohun tá a pè ohun tá a kọ sílẹ̀ mm. bí a ṣe ń kọ sílẹ̀ mm. bí a ṣe ń bá mi sọ eh. náà ni mo ń kọ sílẹ̀ bí mo ṣe bá ṣe ń kọ́lẹ̀ mm. náà là ń tẹ̀lé torí náà ohun tí ọlọ́run ló ń fẹ́ ṣe lẹ́yìn tá a ti dúpẹ́ tá a ti yin ọlọ́run òun ni ogun tó le eh. ogun wo ni olúwa ní ká fi pẹpẹ bà pẹpẹ jẹ́ ah, ah olúwa ní ká fi pẹpẹ kọlu pẹpẹ. bàbá ewu ní pẹpẹ ewu tún ní pẹpẹ. olóòtú o pẹpẹ kan wà pẹpẹ kan tó wà pẹpẹ wo pẹpẹ tá a fẹ́ fi bà pẹpẹ jẹ́ ó ní gbogbo májẹ̀mú òkùnkùn nínú ìrìn ènìyàn torí pé ọdún yìí lọ sópin ó sáré lọ ó sáré lọ kékeré lọkùn hmm. torí náà pẹpẹ wo ló dúró níbẹ̀ hmm. tó lò ní làájá ah, ah. pẹpẹ wo ló dúró níbẹ̀ hmm. láti oṣù kínní títí dé ìkórìtà yìí ó ti pàpà gbégbá ọpẹ pẹpẹ kan wà tó lágbára pẹpẹ kan wà tó ń gbewúrẹ́ pẹpẹ kan wà tó ń gba àgbò pẹpẹ kan wà tó ń mu ẹ̀jẹ̀ pẹpẹ kan wà tó ń jẹ ògo òun la fẹ́ fi pẹpẹ kọlù pẹpẹ a fi pẹpẹ Kristi Jésù a fi do dojúkọ pẹpẹ ayé mm. a fẹ́ fi dojúkọ pẹpẹ òkùnkùn olóòtú mm. <laughs> ọ̀ nígbà tá a bá wọnú ìwàásù máa tú ohun tó fa ọ̀rọ̀ yìí mm. kí ló fà á báwo ló ṣe jẹ́ kí lọ́lọ́run fẹ́ ká mọ̀ nípa ẹ̀ dẹ́n kí ni ìmúra rẹ nípa pẹpẹ. ó dà ah bàbá ẹ ṣeun àmọ́ ohun tí mo wá rí ń bẹ̀ ni pé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yẹn ń gbọ́ àwọn ilé báyìí tó sì ṣe pé ní àwọn náà ní pẹpẹ tó yẹ pé ń dààmú ayé wọn hmm. bàbá ẹ dákun pẹpẹ yìí ǹjẹ́ a ò lè yọ àdá àbí àbọn ká lọ bá pẹpẹ náà ká sì wú oyún lẹ bàbá. olóòtú bàbá wù mí. pẹpẹ àìfojúrí ni ah, ah. kì í ṣohun tó lè yọ̀dá lọ́ba kì í ṣohun tó lè gbé kùmọ̀ eh. tàbí kó mú àmọ̀ kó ló fẹ́ fọ́ ah, kò sí ẹ̀dá ọlọ́run tó tó bẹ́ẹ̀ hmm. torí pé ohun ìjà wa hmm. kì í ṣe ti ara hmm. kì í ṣe ti ara bíbélì ni ó lágbára ó lágbára ó ń wó gbi pẹpẹ òkùnkùn ó wò palẹ̀ tó náà pẹpẹ tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ ogun tó le kankan tí a lè fojú rí ni ó dẹ̀ ń fíìlì ẹ̀ pé kinní kan ń ṣẹlẹ̀ arákùnrin kan ajijọ́ sọ̀rọ̀ nínú ìpàdé àdúrà tèmi ẹ̀ẹ̀méje ni wọ́n ti rìfúsì físà ẹ̀. kábíyèsí ní bùnmọ̀rì. òun ló kó àwọn àbúrò tira tí wọ́n ń bọ́ wọn àbúrò márùn-ún wọ́n ti lọ. òun tó jẹ́ ẹ̀gbọ́n tó ń tọ́ wọn sọ́nà. àkọ́bùkọ́ mi. pẹpẹ ò jẹ́ kó lọ. kábíyèsí ní bùnmọ̀rì. pẹpẹ wa di lọ́nà. bó ṣe ga tó náà ni pẹpẹ rẹ̀ ṣe ga tó. kábíyèsí. òmìrán ni pẹpẹ lòmíràn. òmìrán yìí kò jẹ́ òmìrán tó jẹ́ pé ò lè fi ẹ̀ṣẹ́ lù. àdìtú ọ̀rọ̀ àdìtú ni olóòtú ọjọ́ mẹ́ta tó kù kọ́dún yóò parí mm. gbogbo ìjọ wà nínú ìpàdé àdúrà mm. a máa gba àdúrà mm. gbogbo mìíràn gbogbo pẹpẹ tónú ò ní bọ́ tónílẹ̀kùn ò ní ṣí tóló ò ní gbádùn àwọn ọmọ yẹn àfi afẹ́ buwọ́ pẹ̀lú ọwọ́ agbára ọlọ́run olódùmarè ọlọ́run á dẹ̀ fún ọ ní ìṣẹ́gun ọ̀yẹ́ ẹ má jẹun fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ torí ọ̀rọ̀ tòní náà ẹ̀mí náà fẹ́ ṣe bẹ́ẹ̀ fẹ́ jàǹfààní hmm. nínú ọ̀rọ̀ tòní bẹ́ẹ̀ ni pẹ́pẹ́ <laughs> ẹ má jẹun tẹ̀yìn pẹ́pẹ́ ń bẹnu ayé ìwọ náà tó ń wò mí yìí ìgbẹ́nu ayé tèmi bá a bá múra kábí wó àní síbẹ̀ àní ọ̀nà lọ́tọ̀ amúlú ẹ̀rọ mi ó yọ lókè lọ́nà káwọn ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá wa padà dé àà bàbá wòlé àmà síbẹ̀ àmà tẹ́ni bọ̀rọ̀ yìí lónìí rẹpẹtẹ fún tọ̀ ẹ̀rẹ́kẹ̀ lókè lọ́nà kálímọ̀ mi bàbá padà dé àmà tẹ̀síwọ́ wájú ẹ̀ má yí kú à ń padà bọ̀ ó yá lókè lọ́nà à ń bọ̀. gbogbo ìyìn àti ògo àtọ́lá ni fún orúkọ Olúwa láì fi àkókò ṣòfò ẹjá lọ wo ohun tí bíbélì sọ ẹjá wo ọ̀rọ̀ ọlọ́run ní kíákíá mo pe àkòrí ìwàásù tèmi ni pé fi pẹpẹ bà pẹpẹ jẹ́ fi pẹpẹ bà pẹpẹ jẹ́ mo ń kà nínú ìwé ọba kínní orí kẹtàlá ẹjá wo ẹsẹ̀ kínní àti ẹsẹ̀ kejì. sì kíyèsí ènìyàn ọlọ́run kan láti Júdà wá sí Bẹ́tẹ́lì. yes. nípa ọ̀rọ̀ Olúwa. nípasẹ̀ ọ̀rọ̀ Olúwa jeroboamu dúró lẹ́bàá pẹpẹ. jeroboam ó dúró lẹ́bàá pẹpẹ. yes láti fi jẹ pẹpẹ jóná. láti fi tùràrí jóná. láti fi tùràrí jóná. yes. ó sì kígbe sí pẹpẹ náà. ó wá kígbe sí pẹpẹ náà. nípa ọ̀rọ̀ olúwa. nípasẹ̀ ọ̀rọ̀ olúwa. ó sì wí pé pẹpẹ. pẹpẹ. pẹpẹ. pẹpẹ. báyìí ni olúwa wí. báyìí ni olúwa wí. sì kíyèsí. a ó bí ọmọ kan ní ilé dáfídì. yes. jòsáyà ní orúkọ rẹ̀ ní orí rẹ̀ kì yóò sí àlùfáà ibi gíga kan yes. kì yóò sí àlùfáà gíga tí yóò wọ inú tùràrí ìjóná yes. tí yóò fi tùràrí jóná yes. lórí rẹ̀ mm. a ó sì sun egungun ènìyàn lórí rẹ̀ hallelujah hallelujah. bí ọdún ṣe ń parí lọ bẹ́ẹ̀ ni gbogbo àwọn agbára òkùnkùn wa fọ́n sójú pópó wọ́n máa ṣiṣẹ́ tí ẹlẹ́dàá tí wọ́n rán wọn ìyẹn èṣù bàbá wọn bàbá tó ń wò mí màmá tó ń wò mí ìrìn àjò owó ló ti rìn láti oṣù kínní títí dé ìkórìtà tí a wà yìí pẹpẹ kan wà tó ń dààmú ògo rẹ pẹpẹ kan wà tó ń yọ iṣẹ́ rẹ lẹ́nu pẹpẹ kan wà tá a gbé ìgbéyàwó yẹn lé lórí wa sọ̀rọ̀ jáde wípé mo gbúdọ̀ fi pẹpẹ wo pẹpẹ lulẹ̀ o gbúdọ̀ fi pẹpẹ tú pẹpẹ ká àdúrà ló gbà gbogbo ohun tó yẹ kó tẹ̀ ọ́ lọ́wọ́ láti January tí wọn ò jẹ́ kó tẹ̀ ọ́ lọ́wọ́ a fẹ́ dojú ìjà kọ wọ́n mo gba ọlọ́run gbọ́ pé ọlọ́run á fún ọ ní ogun ìjà kí ló fà á tí ọ̀rọ̀ yìí fi jáde kí ló ń tó fà á kí ló ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ pẹpẹ fi tó báyìí kí ló fà á tí ọ̀rọ̀ yìí fi le kankankan ẹ wo bíbélì ẹ wo ìwé jeremiah orí kẹsàn-án jeremiah chapter nine verses twenty-one to twenty-four ẹ já wo bíbélì yes. nítorí ikú ti dé ojú fèrèsé wa nítorí pé ikú ti dé ojú fèrèsé wa ó sì ti wọnú ààfin wa. ikú ti wọnú gbogbo ààfin wa. láti ké àwọn ọmọ mú kúrò ní ìta. láti lè ké àwọn ọmọ mú kúrò níta. àti àwọn ọ̀dọ́mọkùnrin kúrò ní ìgboro. àti láti ké àwọn ọmọkùnrin kúrò ní ìgboro sọ pé báyìí ni olúwa wí òkú ènìyàn yóò ṣubú bí ààtàn ní oko àti bí ìbùkún wọn lẹ́yìn olùkórè mhm tí ẹnikẹ́ni kò kójọ. yes. báyìí ni olúwa wí. yes. kí ọlọ́gbọ́n má ṣe ṣògo nínú ọgbọ́n rẹ̀. hallelujah hallelujah. ìrìn àjò kí ló fà á tí ọ̀rọ̀ pẹpẹ fi ká ọlọ́run lára kí ló fà á tí ohun gbogbo fi rí báyìí kí ló yẹ kó o ṣe òun ni a kà jáde nínú bíbélì àkọsílẹ̀ ti gbé láti ẹgbẹgbẹgbẹgbẹ̀rún ọdún sẹ́yìn nípa ọ̀rọ̀ pẹpẹ tí ó fẹ́ ṣẹlẹ̀ tó ti ń ṣẹlẹ̀ láì gbóyè ọjọ́ sẹ́yìn mo ń ka nínú ìwé Jeremáyà orí kẹsàn-án yẹn ẹsẹ̀ àkọ́kọ́ twenty one yẹn ẹjẹ agbóhun tó sọ lẹ́ẹ̀kan sí. nítorí ikú ti dé ojú fèrèsé wa ikú ti pọ̀ káàkiri ojú fèrèsé wa ikú ti pọ̀ káàkiri all over gbogbo àwọn ohun tó ń ṣẹlẹ̀ ó ti pọ̀ lápọ̀jù òun ni ọlọ́run fi ní ká dojúkọ pẹpẹ o àwọn agbára kan wà tó jẹ́ pé ẹ̀jẹ̀ ni wọ́n mú àwọn agbára kan wà wọ́n ń pè wọ́n ní blood sucker wọ́n mú ẹ̀jẹ̀ ní gbogbo ìgbà wọn ò fẹ́ jẹ kankan mọ́ àwọn kan wà tó jẹ́ pé ara ẹran ènìyàn ni wọ́n ń jẹ ọlọ́run ti rí i pé ikú ti wà ní ìgboro òun la gbọ́dọ̀ fi gbàdúrà lórí pẹpẹ tó ń dààmú ayé rẹ hmm. a gbọ́dọ̀ gbé ohun àdúrà sókè kí ọlọ́run ó gbè wá níjà kí ọlọ́run ó jà fún ọ èyí tí ìyà fi jẹ ọ ó mà tó gẹ́ o èyí tí ogun fi ń da ayé rẹ láwọn òtítọ́ gẹ́ jésù kristi ó ní ọ̀nà òtítọ́ àti ìyè bàbá tó ń wò mí a tún ti ń ṣe ọdún lọ a ti ń wọnú ọdún o àti bíbí jésù àti bẹ̀ sí ń ṣe àti bẹ̀ sí múra àti ṣe gbogbo kìtàkìtàkìtà bẹ́ẹ̀ làwọn agbára ètò lágbára jù ọ lọ àwọn náà múra pé wọn ò ní jẹ́ kó gba ìtọ́ rẹ lọ́wọ́ ọlọ́run kọ́dún ètò parí bàbá tó ń gbọ́ mi o ọlọ́run fẹ́ jà fún ọ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ kó o kíyèsí ká tó kọjá lọ sínú àdúrà mò ń kà nínú ìwé òwe orí kẹfà <laughs> ìwé òwe orí kẹfà ẹjẹ wo ẹsẹ̀ mẹ́rìndínlógún kí ló sọ níbẹ̀. ọ̀hún mẹ́fà ohun mẹ́fà ni olúwa kórìíra ní tòótọ́. mẹ́fà ni ọlọ́run kórìíra ní tòótọ́. méje ni ó ṣe ìríra fún ọkàn rẹ. ohun méje òun ló yẹ kó sá fún tó bá fẹ́ wó pẹpẹ lulẹ̀. yes. ojú ìgbéraga. àkọ́kọ́ ni ojú ìgbéraga. yes. ètè èké. ètè tí ń sọ èké. àti ọwọ́ tí ó ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀sílẹ̀. ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀sílẹ̀ gbogbo ènìyàn ẹgbẹ́ o yes. àti àyà tí ń rún ìmọ̀ búburú. àyà tí ń sọ ìmọ̀ búburú jáde ó number four ẹsẹ̀ tí ń yára sí ẹsẹ̀ tí ń yára sí eré sísá ẹsẹ̀ tí ń yára sí eré sísá ìwà ìkà. ìwà ìkà ó dé nọ́mbà four nọ́mbà five nọ́mbà four yes. ẹlẹ́rìí èké. ẹlẹ́rìí èké. tí ń sọ èké jáde. tó ń sọ ohun tó ojú rẹ̀ ò rí. àti ẹni tí ẹni tí ń dá ìjà sílẹ̀ láàárín àwọn arákùnrin rẹ̀. àtẹni tí ń dá ìjà sílẹ̀ láàárín àwọn arákùnrin rẹ̀. <laughs> o gbúdọ̀ ṣiṣẹ́ lórí àwọn wọ̀nyí tó o bá ti ní àwọn ìwà yìí sínú ayé rẹ o lè bá pẹpẹ wí o o lè dojúkọ pẹpẹ pẹpẹ ò lè wó pẹpẹ ò lè gbiná torí pé nǹkan tí ọlọ́run kórìíra wà nínú ayé rẹ bàbá màmá tó ń gbọ́ mi ìṣẹ́jú rèé o a fẹ́ lọ sínú ọdún a fẹ́ ṣe Christmas a fẹ́ ṣe báyìí a fẹ́ ṣe báyìí a fẹ́ ṣe báyìí ìjọ ti bá gbogbo ogun burúkú ìwé nínú ayé rẹ èké ìsọ̀rọ̀ èké Eh, gbogbo ẹ̀ gbogbo ẹ̀ nínú nínú ìwé jeremaya nínú ìwé òwe orí kẹfà yẹn ó yẹ kó o ti jòkó kó o ti fọ gbogbo òrìṣà yìí tó o bá fọ òrìṣà tó bá dá àwọn òrìṣà yìí sí pẹpẹ ò lè wó o pẹpẹ ò lè gbiná pẹpẹ ò lè wó lulẹ̀ àyàfi kó gba jésù kristu ní olúwa àti olùgbàlà rẹ bàbá tó ń wò mí màmá tó ń wò mí bíbélì sọ fún mi pé ọ̀nà gbogbo ọ̀nà ìṣìnà ni o ọ̀nà kan ṣoṣo ló tàka sí ọ̀run ó ní ìṣìnà ni ìyókù ọ̀nà kan ṣoṣo yẹn ni jésù kristi ó jẹ́ kó súnmọ́ ọlọ́run báyìí o bí a ṣe ń ṣe bíbọ̀ a ṣe ń ṣe retí bíbọ̀ jésù kristi ọlọ́run fẹ́ kó kó pe jésù sínú ayé rẹ kó kó èṣù àti ẹ̀ṣẹ̀ sílẹ̀ kó gba ọmọ ọlọ́run tí a rán sí ọ kó wá bẹ̀rẹ̀ sí ṣe fẹ́ rẹ̀ ìgbà yẹn làdúrà yìí tó lè ṣiṣẹ́ nínú ayé rẹ̀ o mo gbàdúrà pé pẹpẹ ayé kan kò ní dúró níwájú rẹ̀ pẹpẹ igun ìdílé kò ní borí ẹ àpẹpẹpẹ kan ní pẹpẹ ìṣẹ̀ǹbáyé pẹpẹ àdáyébá ìyẹn ni pé àwọn òrìṣà ilé bàbá ilé ìyá èyí tó yẹ kó o bọ tó o bọ tó ló ti gba jésù lólu àtolùgbàlà tó o bá kọ gbogbo ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ àwọn òrìṣà wọn a máa dojú ìjà lórúkọ jésù wọn ni borí ẹ mo ní wọn ni borí ẹ mo ní wọn ni borí ẹ mo fẹ́ kó gbé ọwọ́ rẹ lórí ẹ sọ pé pẹpẹ o pẹpẹ o <laughs> sọ pé ìwọ pẹpẹ ìwọ pẹpẹ etí agbẹkawájú mi láti inú òkùnkùn etí agbẹkawájú mi láti inú òkùnkùn lọ́rọ̀ olúwa lórúkọ jésù lórúkọ jésù ó yá pẹpẹ wọlé ó yá pẹpẹ wọlé máa sọ bẹ́ẹ̀ ó yá pẹpẹ wọlé sọ pé kó wọlé nínú ayé mi nínú ayé rẹ lórúkọ jésù ẹ wọlé ẹ wọlé ẹ wọlé lórúkọ jésù wólulẹ̀ jésù olúwa wa o gbọ́dọ̀ pariwo sí pẹpẹ yìí o bíbélì sọ pé o gbọ́dọ̀ sọ̀rọ̀ sí pẹpẹ ní orúkọ olúwa wàá wá gbàdúrà ẹ̀kejì wàá pọ orúkọ jésù lẹ́ẹ̀mẹ́ta mo sọ àsọtẹ́lẹ̀ sí ìwọ pẹpẹ èyí tí ò jẹ́ ntẹ̀síwájú òpin débà olónìí ó yà àdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ìwọ pẹpẹ o eléyìí jẹ́ ntẹ̀síwájú orúkọ jésù òpin débà olónìí òpin débà olónìí òpin débà olónìí òpin débà olónìí ó yá máa wọ́ ó yá máa wọ́ níwájú mi wá wọ́lu rẹ̀ ó yá wọ́lu rẹ̀ ìwọ pẹpẹ eléyìí jẹ́ ntẹ̀síwájú eléyìí tó dáyé òdúró lórúkọ jésù ó yá ah. máa wọ́lu rẹ̀ àmín ojú tó ń wò mí àmín ni kò ṣe orúkọ jésù àmín ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ nínú ilé yẹn nínú arákùnrin yẹn nínú arábìnrin yẹn tó ń wò mí láfàǹdà pẹpẹ kí pẹpẹ ètò lò ní laadun ìjà ó yá pẹpẹ àìrọ́mọbí ó wọlé pẹpẹ ìyàgàn lórúkọ jésù ó wọlé láti òní lọ àánú ọlọ́run kó fọ̀n fún àmín ìyanu ọlọ́run kó jésù kristi olúwa wa. àmín fọwọ́ agbára tó fi lé bàbá. tó ń wáyé ní gbogbo ọjọ́ wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ tákòrí rẹ̀ jẹ́ ọwọ́ agbára rẹ̀ ṣèbí ọwọ́ agbára ọlọ́run ló fi mú ọmọ israẹli jáde kúrò lóko ẹrú íjíbítì ìwọ náà wà nírìírí agbára ńlá yìí nínú ìpàdé àdúrà gbogbo ọjọ́ wednesday tó ń wáyé láago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán nínú gbọ̀ngàn ìjọ temple of fire and miracle ministry tá a mọ̀ sí takuti jésù tó wà ní twenty two stroke twenty three ìlú yẹmi street yaba nílùú ondo kí n lóko ẹrú àbí ìgbèkùn tó wà ìgbèkùn ẹ̀rọ ọmọbìnrin àbí ẹ̀rẹ́ làánú. ìgbèkùn àìsàn ni tàbí ti àlákàlà àmúbọ̀ ni tàbí àìní jésù ṣetán láti mú ọ jáde o ìwọ náà máa bọ̀ prophet james àyànfẹ́ ayọ̀délé ni alákòóso gbogbogbò ọlọ́run á sì lò wọ́n láti gbàdúrà fún ọ ó sì gba ìtúsílẹ̀ jésù ni olúwa. ọlọ́run prophet james àyànfẹ́ ọlọ́run takú ti jésù ayọ̀délé o fọwọ́ agbára gbé ayé mi sókè o fọwọ́ agbára wá tún ayé mi ṣe. Ah, tó mú kí n pé ẹ káwọ padà fún ti ìrọ̀lẹ́ tòní ẹ rí i pé ọ̀rọ̀ tòní tàná kò bá tòní jọ <laughs> tọ̀la náà kò ṣe kí ni kò ní bá ti ọ̀túnla náà mọ̀ ẹ rí i pé ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí náà ni bàbá mú lẹ́sẹẹsẹ olúwa fi ṣe kí ni olúwa fi ìran náà ti fi hàn wọ́n ẹ ti mọ ẹni tí olúwa pè àtẹni tó pera rẹ̀ ẹ ti rí yàtọ̀ nínú àwọn méjèèjì báyìí bàbá mo máa kéyìn pẹ́ kúrò láti ẹ̀. olóòtú ẹ ṣé o. <laughs> ah bàbá wò lè ẹ sọ̀rọ̀ ń pa pẹ̀pẹ̀ hmm. bàbá ọ̀rọ̀ yìí àdìtú ńlá ni hmm. bàbá wò lè ẹ sọ pé lẹ́ẹ̀kan tí mo dì mọ́ wípé ní ọdún yìí síbẹ̀ yẹn ń parí lọ wípé pẹ̀pẹ̀ yìí bàbá sì bẹ́ẹ̀ tá a bì í wò wípé ó wá ṣeé ṣe hmm. ọdún tó ń bọ̀ kó tún ga sí. kò ga ó máa ń ga sí ni. Ah, ah. ẹ tẹ̀sán ló lẹ́kàn pé alákùnkàn tẹ gbàdúrà fún pé bí pẹpẹ rẹ ṣe rí lòun náà ṣe ga tó kábíyèsí lódùmarè bàbá ó dà ìbéèrè mi rè àwọn òmìnira pẹpẹ yìí àwọn òmìnira yìí bá a bá ti bì wò bàbá kí ló fẹ́ ṣẹ̀ lẹ́yìn yẹn. olóòtú o bàbá wò yìí. tó o bá ì tí ì rí pẹpẹ bì wò eh. lẹ́kùn tí ì ṣí o. kábíyèsí lódùmarè. ṣùgbọ́n tí ọlọ́run bá fún ọ ní agbára rẹ̀. láti bì wò. láti lè bì wò. Eh ọ̀nà ńlá ni kábíyèsí ìgbésẹ̀ tuntun la ṣẹlẹ̀ mm. bó ṣe ń lọ from one step to the other náà ni wà á máa yin ọlọ́run tó a máa gbégbá ọ̀pẹ. Mm. Mm. ṣùgbọ́n láì bí pẹpẹ wọ́ olóòtú ojú kan ṣoṣo lẹ́ni wá wà. mo ti yọ tí n fẹ́ yọ ah, ẹ̀yin aráalé ẹ̀ rí i pé ẹ̀ ó lágbára dáadáa bẹ́ẹ̀ ni ìwọ náà fẹ́ ṣe bí wọ́n fẹ́ pé bàbá wò lẹ́yìn tuntun ní ó fẹ́ máa bá wọn sọ̀rọ̀ ó fẹ́ mọ̀ nípa ìpàdé àdúrà tọ̀lá tá a pé akórí rẹ̀ nìyẹn ọwọ́ agbára lẹ́tà máa ṣe gbogbo ọjọ́ Wednesday ó fẹ́ mọ̀ nípa rẹ̀ nọ́mbà tí ẹ máa pe bàbá olóṣèlú tààràtà ní àwọn ni bàbá ló máa gbé fúnra rẹ̀ bẹ́ẹ̀ ni nọ́mbà náà lè kọ́ lẹ̀ báyìí zero eight zero thirty four seventy three eighty seven ninety three zero eight zero three four seven three eight seven nine three bẹ́ẹ̀ ni tó bàbá ọjọ́ wa ti ṣe bẹ́ẹ̀ ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ń di wẹ́rẹ́ ẹ̀yìn ìpàdé àdúrà wa agbára léètì àṣẹ ìnájọ́ wẹ́sẹ̀ tó ń bọ̀ yìí bàbá kí là á fi ṣiṣẹ́ kí là á fi bolúwa rẹ̀. olóòtú o tá a bá mú ọjọ́ àánú tó ọ̀sẹ̀ tó ń bọ̀. a ṣe ní àánú àkọ́kọ́ nu. àánú àkọ́kọ́. alẹ́ bàbá. àánú àkọ́kọ́. ó yẹ kó múra o. má sọ pé ibi tó wà á jìnnà. ẹja papọ̀ ẹja wá ẹja hmm. wá ọlọ́run rí. torí pé twenty twenty three oh. ọdún tó lágbára ni oh. ọdún tó lákàkì oh. ọdún tó ní ìtàn rere nínú ayé rẹ ni tó náà mo pè ọ gbogbo ènìyàn ẹja máa gbàdùn jésù olùgbàlà lórúkọ jésù wàá rí àánú gbà. àmín ẹyìn tọ ẹyìn má jẹ àgbàgbé ọ̀sẹ̀ tó ń bọ̀ ọ̀rẹ́ má jẹ̀ mú wa ká ti bẹ̀ ká ṣe bẹ́ẹ̀ ká máa fi sí ọkàn wa bẹ́ẹ̀ náà tó bẹ̀rẹ̀ láti bẹ̀ẹ̀ tí a máa gbà wọlé tá a máa fi ránṣẹ́ olúwa lọ́wọ́ ah, ó dáa bàbá kọjá di pé a máa yọ̀ǹda yín di ọjọ́ mẹ́jọ torí mo rí pé àwọn ènìyàn máa pè yín báyìí lẹ́yìn tuntun ní bàbá ti yọ̀ǹda yín tán àmọ́ ẹ ìpàdé àdúrà wo agbára rẹ̀ yìí bí ẹ bá wọn ń bọ̀ ẹ rí i pé ẹ ìwọ ìtìsà àkọ́kọ́ ni <laughs> ilé tí a mú ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ yìí ẹ bàbá bàbá wa ń bọ̀ kí wà ní àmọ̀ràn yín fún àwọn tí wọ́n tẹ̀lé pọ̀ mọ́ pàdé àdúrà náà àti pé bàbá ń bọ̀ kí ni à ń mú lọ́wọ́. olóòtú o mantu òun la fẹ́ fi bẹ̀rẹ̀ iṣẹ́ nínú ọdún twenty twenty three. àpẹẹrẹ ni bàbá. máa ń tù onílù hmm. agbára ọlọ́run onílù hmm. hmm. kó gbọ́ràn kó dẹ̀ tẹ̀lé àṣẹ ọlọ́run mo gbàdúrà pé kò sí ipa ayé kan tó lè rí ọmú nínú ọdún tó bọ̀ yìí lórúkọ jésù ayọ̀ tá a fi bẹ̀rẹ̀ náà là á fi zero eight zero three four seven three eight seven nine three ẹ ti mọ nọ́mbà nínú lórí yàrá mọ màwòrán yín báyìí ẹ ti máa wo ẹ kọ́ lẹ̀ pé bàbá wòlíì kọ́ mọ̀ pé bóyá wòlíì tiẹ̀ ni wọ́n àbí ìṣe àwọn tí wọ́n mọ̀ wọ́n wọ́n ti bẹ́ẹ̀ wọ́n ń jèrè wòlíì má jẹ́ ń tẹ̀ yín bẹ́ẹ̀ ni àmọ́ wọ́n kò sọ́wọ́ ẹ̀mí àti ìwọ tí ẹ̀ pè kó mọ̀ pé bí olólùkùn àbíkan ìṣòro ló wọn ṣẹ́ ìbẹ̀ni wàá ti mọ̀ bàbá wòlíì ẹ̀ ẹ baba, ẹgbẹ́ wa mọ̀ràn ká máa yọ̀dá yín. olóòtú o ẹ mọ̀ pé ìmọ̀ràn mi kì í ṣe lórí ahọ́n. bẹ́ẹ̀ ni sà. èmi máa ń mú jáde nínú ọ̀rọ̀ ọlọ́run ìwé òwe àbí ìwé oníwàásù ibẹ̀ ni màá ti mú ọ̀rọ̀ ọgbọ́n ìní. ìwé oníwàásù orí keje hmm. mo fẹ́ kó o ṣí nínú ilé kájìjọ kà hmm. ìwé oníwàásù orí keje orí keje ẹsẹ̀ ìkeje ẹgbọ́n tó sọ lóòtú ó ní nítòótọ́ ìnilára máa mú ọlọ́gbọ́n ènìyàn sínwín ọrẹ a sì bà àyà jẹ́ ìnilára hmm. ìpọ́njú ó hmm. máa ń ya ènìyàn ní wèrè. kábíyèsí. ẹlòmíràn wà nígboro báyìí eh. wèrè aláṣọ ni ah, ah. <laughs> orí tó wọṣọ tó dúró dáadáa ṣùgbọ́n wèrè ni kí ló fa eh. ọrọ̀ ajé nàìjíríà ló yẹ wèrè. ẹlòmíràn ọ̀rìn lọ hmm. a máa jàgbàdo a máa ṣojú wẹ̀wẹ̀wẹ̀ wèrè ti ya wèrè. bíbélì ló sọ bẹ́ẹ̀ ní tòótọ́ ìnilára ìnira tó dé wàhálà tó dé bá orílẹ̀-èdè bá ìpínlẹ̀ kankan wà ó ló fa ó dẹ̀ wọṣọ ó rìn ó yan ẹlẹ́mìíràn awọ tá a wọ kóòtù tó dáa ṣùgbọ́n ìnilára ti wà nínú ayé láìsí Jésù ìnilára ò lè kúrò Bíbélì ló sọ ní orí ẹsẹ̀ keje yẹn orí keje ẹsẹ̀ keje hmm. ó ní ní tòótọ́ ìnilára mú ọlọ́gbọ́n ènìyàn síwín ó mú un sẹ́wọ̀n lórúkọ jésù ò ní yí àwèrè ọ̀pọ̀lọpọ̀ ti yí àwèrè mm. iṣẹ́ ti dàrú mm. ayé gbogbo ti bàjẹ́ mm. jésù ń pè ọ́ torí pé ilẹ̀ ní tó ṣú òmò tí ó ṣẹlẹ̀ lọ́la hmm. wá Jésù rí gbogbo ẹni tí ń ṣiṣẹ́ àti gbogbo ẹni tí a di ẹrù wúwo lọ́lọ́rí bíbélì sọ pé àjàgà mi rọrùn hmm. ẹrù mi sì fúyẹ́ ẹ wá gba ìsinmi sí ọkàn yìí hmm. bàbá tó o báyìí tí ní Jésù <laughs> ìnira ó mú ènìyàn sí orí ó mú ọlọ́gbọ́n ya wèrè lórúkọ Jésù ò ní ya wèrè. àmín bàbá bẹ́ẹ̀ ti ní ilé ẹja máa rí bàbá yìí máa gbàdúrà fún akábọ̀. ẹ̀mí mímọ́ Ọlọ́run gba oògùn ojú rẹ pẹpẹ tó ń gba ògo jẹ lórúkọ jésù ó lànà mo pàṣẹ látòní lọ ẹ̀mí mímọ́ kó gbé yín dìde agbára israẹli ọlọ́run olódùmarè kó jà fún ọ bàbá màmá lórí àkété àìsàn yẹn agbé ọ dìde lórúkọ bàbá ọmọ ẹ̀mí mímọ́ agbé ọ dìde pẹpẹ àìsàn yẹn ó yá lànà ó ti rí bẹ́ẹ̀ jésù olúwa wa. àmín àmín àmín ní orúkọ jésù zero eight zero three four seven three seven nine three nọ́mbà bá wòlíì ẹ máa pè wọ́n báyìí bá ti yọ̀ǹda wọn ìpàdé àdó àjọ wẹ́ẹ̀sì níjọ temple of fire and miracle ministry takoto yéésù wà ní nọ́mbà twenty one twenty three ní àdúgbò olùyẹmí ní yaba lóńdó sì ti ondo sì ti nàìjíríà tọ̀sẹ̀ yìí ẹ má jẹ́ àgbàgbé kájàlápọ̀ mọ́ ẹ ìbákan náà alẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn èèyàn tí wọ́n jàlápọ̀ mọ́ ìpàdé orin ìyìn ọba ń bọ̀ fún ti evangelist dabira akínyẹyẹ adúpẹ́lẹ́wọ́ ẹ̀mí òpin ẹ̀ ẹ̀tọ́ ní tó máa ṣe bẹ́ẹ̀ aṣojú ẹ̀mí gbogbo wa ẹ̀ ń bá mi ẹ jẹ́ kí n máa relé èmi a máa pé ẹni ní òmí ò jọ mí ẹni jọ mí kò sì lóhùn mi ọ̀tọ̀ lójú ọ̀tọ̀ lójú ẹni pé wọ́n jọra wọn Michael Olúgunjú ló kọ ọmọ tí gbogbo yẹn ń pè ní Mike Wonder ah, lọ́sẹ̀ tó ń bọ̀ a máa pàdé ara wa orí tó ń bọ̀ lójoojú ẹ̀mí gbogbo ẹ̀mí àti ìwọ ló kọ ọmí ló kọ bàbá wòlíì ló kọ lùkàwélì àfìdàgbèrè fún wa wípé ní onígbàgbọ́ àkú ọdún. ọdún àkúyèdún. ọwọ́ agbára tó fi lé bàbá lọ́la tó fi dé àkàndé lẹ́yìn o ọwọ́ agbára tó fi ti takú ti Jésù ọwọ́ agbára ọwọ́ agbára ọlọ́run dé láti tú àwọn òǹdè sílẹ̀ láti gbàlà láti wòsàn àti láti fà ó dìde kúrò nínú ipò òṣì àgàn àìní àìríṣe àti àìlè dá nǹkan rẹ̀ ṣe nínú ìpàdé àdúrà tó gbóná girigiri tákòrí rẹ̀ ń jẹ́ ọwọ́ agbára rẹ̀ his mighty hand nínú ìjọ temple of fire miracle ministry aka takuti jésù tó wà ní nọ́mbà twenty two twenty three ìlú yẹmi street yaba ondo city níbi tí ọlọ́run ti ń lo ikọ̀ rẹ̀ prophet james àyànfẹ́ ayọ̀délé fábẹ́kú láti fàdúrà fógun ayé rẹ̀ tútù pàdé bàbá wa wòlíì prophet james games àyànfẹ́ ayọ̀délé lórí ìkànnì Kaftan TV yorùbá startimes channel one three two dtt tàbí four eighty two dth ní gbogbo ọjọ́ ìsinmi sunday láago mẹ́fà ìrọ̀lẹ́ fún àlàyé ẹ pè sórí zero eight zero three four seven three eight seven nine three ọwọ́ agbára rẹ̀ ti ìjọ temple of fire and miracle ministry tọ̀sẹ̀ yìí yóò tún lágbára jù.